ìṣirò níṣẹ́jú kan a rí nínú ẹ̀kọ́ ṣáájú pé tá a bá ní right angle triangle mi ò tí mo wá fi hypotenuse mi ṣe ah opposite mi ṣe o adjacent mi ṣe a ala lè mọ rántí àwọn trigonometric ratio wa pẹ̀lú gbólóhùn sókàtúà kóṣàkàó tó jẹ́ pé mẹ́ta alákọ̀ọ́kọ́ yìí àwọn ni sine cosine àti tangent òun ni pé so níbí báyìí ó ń túmọ̀ sí pé opposite over hypotenuse eléyìí ń jẹ́ adjacent over hypotenuse eléyìí dẹ̀ sì ń jẹ́ opposite over adjacent ẹ̀rí àwọn mẹ́ta àgbẹ̀yìn yóò àwọn láàmú pè ní reciprocal àwọn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ tá a dárúkọ yìí cosecant secant àti cotangent kámọ́dà aláàmú cosecant òun náà ni pé tí n bá ka one two three ẹ̀rí pé orí ẹ̀sìn ni mo dé yóò mọ dọ́gba pẹ̀lú kíni o one over sine títa tí ń ṣe reciprocal sine tẹ́ bá ka mẹ́ta mi báyìí náà one two three òun náà ni one over cosine ajá sí pé second òun ni reciprocal cosine náà tẹ́ bá tún ka mẹ́ta mi one two three ẹ̀ rí porí tan ládé ajá sí pé tí n bá ní sine títa mi tó bá jẹ́ three over five kí ni cosec títa mi ọmọ jẹ́ mo tún mọ̀ pé cosec títa reciprocal sine títa ni o ajá sí pé cosec títà yọmọ jẹ́ five over three bẹ́ẹ̀ ni tí n bá ní kó target mi tó bá jẹ́ six over five ajá sí pé tan títà mi náà yọmọ jẹ́ kí ni o five over six torí mo ti mọ̀ pé reciprocal tangent òun náà ni cotangent ọ̀dà tí n bá ní cos títà mi tó bá jẹ́ five over twelve ta ni ó mọ̀ sọ ní tí sec títà mi jẹ́ o ẹ lè gbé sí sábàlá ìrìwísì.